الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم على آخر الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الدنيا ونور الله وما في لكنه في في عالم المستقيم في شرح كتاب التوحيد بذي أقرأ الآن قلنا الذي لوري أنوي أثاري توحيد الأسماء والصفات أما الذي من قوله الله àti àwọn ìròyìn rẹ̀. Àwọn gbogbo mẹ́rin sàlàyé lánàá àbí mọ́kánmánù alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run bàbá olóhùn ní àwọn orúkọ tó dára ó sì ní àwọn ìròyìn. Bẹ́ẹ̀ náà ni àti ọ̀rọ̀ àwọn sọ́dọ̀ náà wà ní ìròyìn lára òun náà ní ọlọ́run bá ní àwọn orúkọ tó dára lọ ó ti ní àwọn ọ̀rọ̀ ìlú dáadáa lọ. Ìyí tó kọ́kọ́ bá ti wá fi rìn lẹ̀ wípé òun jẹ́ àbí tó bá fi ròyìn ara rẹ̀ òun ni mùsùlùmí náà tọ́lọ̀ gbà pé orúkọ ọlọ́run yẹn àwọn òròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ní yẹn. Bẹ́ẹ̀ náà ni orúkọ tí a náà ní sọ̀rọ̀ bá wà lọ sí àwọn bá rìn lẹ̀ wípé ọlọ́run bá ń jẹ́ àbí tó bá fi ròyìn ọlọ́run orúkọ ọlọ́run náà nù àwọn òròyìn rẹ̀ náà àìlà káyè rọ orúkọ gbọ́dọ̀ lùmọ́tà ọ̀pọ̀ ẹ̀ ti ìwà òsínú tí lè sọ pé a onímọ̀ àgbo ẹ̀ tó kò lè fi wí tó ọwọ́ alùpẹ̀mọ̀ fún ọlọ́ọ̀bà ní orúkọ àbúfẹ́mọ̀ lòdì ọlọ́ọ̀ olóògbé òkúròyìn ààrẹ ilé yìí ò wọlé níbi ìlà ìlà ààrùn yọ̀ ń pè yẹn èyí ń ṣe orúkọ ọlọ́ọ̀bà rẹ̀ àbí ìlú nígbàgbọ́ nínú ọmọ orúkọ ọlọ́run àbí àwọn òròyìn rẹ̀ bí ìlànà tí wọ́n ti bèèrè ní látara àlàmúmá pàṣípà. àwọn àtàlàyé àwọn ọmọ mẹ́rin tó ti pàtàkì fún wa àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé àìní ṣe àbíkàmù ìdílé tààrí àìní orúkọ ọlọ́run padà bẹ́ẹ̀ náà ní àyè ká àti àgbọ̀dọ̀ mọ́tì bá gbọ̀dọ̀ mẹ́rin ntọ́lọ́ bá bá fi wílẹ̀ lọ agbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀ látara àyè wàtà àti ibẹ̀ ní àwọn àna ìdáwọ́ àwọn mọ̀tẹ́lẹ́lá àwọn mọ̀tẹ́lẹ́lá àti ìyàmíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ òbí ẹ̀ nígbà tó ń gbé ọlọ́run bá ló kọ́ ọ àti oyin àwọn pálíbà pé ọlọ́run pé ẹgbẹ́ ṣùgbọ́n kì í ṣe ìmọ̀ tó ní ìyẹn. èèyàn lè fi ìlú látàrí rẹ̀ wọ́n ti bá tẹ̀lé wọ́n látàrí ààrẹ tó ń béèrè sí kó ní orúkọ náà bá yẹn kó wá sí báyìí kó wá mọ̀ síwájú ọlọ́run bá ní òun ní ìmọ̀ wà á mọ̀ sí ìtọ́jú ọlọ́run. bá ń gbà tó ń bá lòdì náà àti súnà ó gbà ní sọ́nà ọba sọ̀rọ̀ ṣùgbọ́n kì í bí ìyá rẹ̀ ó fi lẹ̀ sọ̀rọ̀ bóòlù tó wá jẹ́ ẹ̀yìn yẹn lẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin nínú ta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún táàbí nírọ́lù ìta àgbẹ̀ yìí kò náà ní wàhálà nàìjíríà bẹ́ẹ̀ náà ní kámọ́mọ́ ìròyìn ọlọ́run kámọ́mọ́ ti wé ẹ̀dá mi ayé yóò la wọn ìgbàlọ́ náà bá lò sí orí ẹni náà ní olóhùn méje ọlọ́run bá ní àlùkọ́ọ́rì lò wọn lọ ọba ẹ̀dá lò kẹ́lí bá wà ní àwọn ìwé náà máa ń dẹ́ta èyí wọ́n dá rọ́bọ̀tì èyí wọ́n dá léyìn tá a lọ wọ́n àmì ìrọ̀ àmì ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ fún ara òun ló dá gbogbo òun wọn lò àyè ọ̀pọ̀ lò àìsàn tó ní ìwò dá ẹ̀dá òyìnbó sì dẹ́dà ó pè é àtọ́jú tí wọ́n ní ti lọ́kọ́ sí ní lójú ẹ̀yìn tó ní fúlẹ́sì ní ìlú wa tí wọ́n á lọ sí nínú ọ̀nà ṣe rí ọlọ́run bá ní àwọn òkúta ń tẹ nínú ìtàgbà làlẹ́ àkùlọ́kọ̀ olùgbà wọn ò lè dá yín sí ìlú kò lè dá yín wọ́n kà máa ń tẹ́jọ́ náà dàbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀lẹ́sìn náà ló mọ̀ lò tí ẹlẹ́tírónì ẹlẹ́tíríkì ti yé ti sin ọlọ́run bá mi mú sóòlù ìlà mi mú bí ẹ̀rọ àti ti ń bí tó yẹ ìjọ ìbò lè dá lẹ̀ yẹ̀pẹ̀ ńkọ́ igi ńkọ́ omi ńkọ́ so ìlú ní gbọ́dọ̀ lówó lórí gbogbo tọ́lọ́ lórúkọ àdúgbòbáwí ìròyìn ara rẹ̀. wọ́n máa ń tẹ̀síwájú wọ́n ní wàtúwá ìdáàbí kàdáàbí. wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àwọn pàápàá ara rẹ̀. a ń lè láwo wáyé àná sọ̀rọ̀ àná. ọlọ́run ní dájúdájú òun lójú. ọba máa ń bẹ́ẹ̀ fún أن له لديه بين أن الله رجل ذكره أو لديه وأن له سبحانه وتعالى الصفات الكاملة بين أن الله رجل من بلغه ذلك ọ̀gbàlú gbàgbé gbogbo ọba lọ ọ̀gbàlú ní àwọn ìròyìn tó pé jùlọ lọ. lọ́sọ̀bẹ̀ tó lè dárí máa àgbàdo ọ̀gbàlú. a máa fi ẹni lẹ̀ fún ọlọ́run àlá gbogbo nǹkan tí ọlọ́run bá fi lè fún ẹ. àwọn àtúbàtà wúláwọ̀ sódò àgbẹ̀ntì òṣìṣẹ́ rẹ̀ ànábìwá Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àti òṣèlú tó bá fi lè fún ní ìbáàdì láti wà ní ìbáàdì aláǹfààní. àti nínú àwọn ìròyìn ó jẹ́ pàápàá lọ́nà ní àti àwọn ìròyìn àwọn ìṣe ọlọ́run ọba. ìyẹn ni pé wọ́n pín àsìfà sí ọ̀nà méjì ìyẹn ni pé sìfáàtì làfàán wà sìfáàtì zaad àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú àwọn ìṣe tí ọlọ́run ọba máa ń ṣe gẹ́gẹ́ bí agbègbè ṣàlàyé rẹ̀ fún wa ní àná ọlọ́run ní òun gbọ́ràn òun máa ń ríma òun nímà òun máa ń kẹ́yìn òun máa ń bínú òun máa ń fúnyàn ní nǹkan òun sì máa ń gba àtọ́ lọ́wọ́ ẹni òun máa ń rẹ̀yìn lẹ̀ wẹ̀yà kodò ọlọ́run bá lóun máa ń rẹ̀ lẹ̀ fáwọn òun sì máa ń ga ẹ̀wọ́n tó ṣẹlẹ̀ ní òdo gómìnà wọn tẹ́lẹ̀ ó ti kú lánàá wọ́n ní handover láti jọ ìtẹ́lẹ̀ kò fẹ́ handover ṣùgbọ́n ó padà handover pé ibi tọ́rọ̀ dé dúró yìí ìbátẹ́mi ti gbọ́ tán ti sọ pé wọ́n kó máa gbé kò lè sọ̀rọ̀ mọ́ lèmi ti mọ̀ yí pé iná máa padà gbilẹ̀ lẹ́yìn àtúntún jẹ ilá ayọ̀ṣọ́ àwà àti tọ́lọ̀ bá bá fẹ́ ló kù wọ́n ti di pé yẹn bá ti di pé kò lè sọ̀rọ̀ mọ́ yẹn ẹ máa múra lẹ̀ díẹ̀díẹ̀ àfi tọ́lọ́ bá fẹ́ sàánú ẹni yẹn kò sí tọ́lọ́ ọba ò lè ṣe. náà ọlọ́run bá mú òkú ọlẹ̀ kí gbákejì bá lè di kíni fúl gọ́fúnà wọ́n ti sún ọ̀nà òun kíni látànà ní ìsìn wọ́n ti gómìnà yọjọ́ ti kú igbákejì kò ti gómìnà. so afẹ́rẹ́ bá yé ti rí nìyẹn ọlọ́run bá ní wọ̀nyá fòd òun lòún máa ń rẹ lómi lẹ̀ wọ̀nyá fà òun náà ló ti máa ń gbẹ́ lómi ìgbà tẹ́tà wá sí nígbàgbọ́ lóru àwọn tí ní ìwọ̀nba láwọn sáré nípa wàhálà ayé mọ́ ìwó tó gbìyànjú sí ẹ ó wà mọ́ ní kí ni àtàwọn kúl ọlọ́lọ́ àwọn ẹlòmíì dépò ti Tinubu yàn wọ́n sí tí wọ́n ẹ̀sùn ẹ̀jẹ̀ fáwọn níbẹ̀ àwọn ẹlòmíì ò mọ̀ wípé yóò ju àwọn kúò láwọn kò yẹn fún àwọn ẹlòmíì so ọlọ́run ọba ọba tí wọ́n ń dára bó bá ti fẹ́ yìí fàáàlú mímọ́ ìrè ìtò bá wu ọlọ́run ọba àlá òní tí wọ́n ń ṣe kò sí ẹni tó fẹ́ pẹ́ṣà ọ̀tọ́rẹ́tì ọlọ́run lórí ìjọba ìṣe sọ wọn ń pàṣẹ báàlù lára bẹ́ẹ̀ náà wá ní àwọn ìròyìn pàápàá sọlọ́run tẹ́lifíṣì yìí mùsùlùmí ó gbọ́dọ̀ nípa ìgbọ́nmọ́lẹ̀ káàmìlà yìí. ìgbàgbọ́ tí ó pè é àwọn afẹ́sì ti fún wa gbogbo àwọn ọlọ́run wà ní dị àti àwọn àròyìn rẹ̀ wọ́n wa kó yọ. nínú àwọn àpá àti èyàn tí láti gbé oṣù bá fún mi ọba tí wọ́n sọ yẹn pé káyìn láti gbé yìí wọ́n ti ti bá ìlú bí àtìwọ́n bá ní wà sí wa. kò sẹ́ni tí ó ta síra yẹn tí ò ti bá pọ̀ ní ọ̀rọ̀ tá a sọ yìí. yóò ti jẹ́ bí àwọn àfẹ́yìntì tó ti lọ àtàwọn tí wà láyé àwọn ń gbìyànjú kó o ní mùsùlùmí yóò ṣe ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú ọlọ́run àgbà ní gbogbo ọ̀nà tó fi jẹ́ wípé èyí ó sì nà lẹ́wọ́ yẹ́nyá tí ò ní ṣe tó kúrù àti ṣe torí pé látara àtúmọ́ àtúmọ́ wà tìwá tìyé èyí lè jẹ́ lẹ́kọ̀ọ́ tí ó sì jáde kó ti rí ìlànà yẹ́nyá tí ò ní mọ̀ pé òun ni kò bẹ̀ ẹja wà lóko náà bẹ̀rẹ̀ tí ìyàwó yẹn kí èyí látara àwọn tí èèyàn bá lò àbáwọn tá a wò pé àbá ni wọn. lánàá yìí àgbà ayé àgbà pé ọlọ́run máa ń bá àwọn ọmọ ìlú ẹ̀mí tó ń lò sí. wọ́n ti lẹ́yìn àtúmọ̀ lùsùnà wàjọ ọ̀hún bí ààrà. وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ. Ayat yang kita dárúkọ ọlọ́run ìṣàdúrà ìjọ ìyẹn. ẹ wá wo àìní àwọn tí ó wù yìí wọ́n á lọ́ọ́ ṣàdúrà wọ́n wà ní owó tẹ́lifà kó wọ́n ti rí ni yáàrá yáà nínú yáà támátàmá nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́lá wá béèrè pé kàlóńjẹ́ ọ̀gá yáà nínú wọ́n á ní sí gbogbo pẹ̀lẹ́ mọ̀ tó wá jẹ káàkiri. ọ̀gá yáà nínú sínú olùkọ́tọ̀ ló wà wọ́n ní ara kò sí bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí ní oṣù bẹ́ẹ̀. orúkọ ta wá ní orúkọ àwọn ìṣẹ̀lú ẹlòmí ó parọ́ yóò láwọn mọ̀lẹ́kà tó jẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ó jẹ́ ọ̀tà ìyá yìí fún wa ní ayé àlùbá ni tó dárúkọ pé nínú àwọn mọ̀lẹ́kà ọ̀gá ìyá yìí wà bẹ́ẹ̀ yàmàjá nínú ó wà bẹ́ẹ̀ àdúgbò fún àtìwá ẹ̀jẹ̀ ọkọ̀ tó bá lọ náà ní ìsìn náà àbá àtìwá sí fúnyẹ̀ nígbà àwọn oníkà àtìwá wọn kó o gbà ní ìgbọ́ ìtumọ̀ ìyẹn. ayé àgbà ni o kọ́ra ní wọ́n ti máa ní ẹ̀yìn ṣé tàbí ìwà tó yẹ lọ́sẹ̀ àwọn ìjà náà ni. ìwádìí ti sára ní ìwà àdìmọ́ wa ni àbí pẹ̀lú àwọn òbí ní iná wa ń bẹ̀ kálukú tí àti ìwà kíá kò yé wa lábá kálukú láàyè àti ìwà làwọn bẹ̀ wọ́n gbélé fún wa torí kọ́lá ọba náà ló fún àmẹ́sì ìgbéyé sọ̀rọ̀ náà àti ọ̀sẹ̀ náà kó máa ṣàlàyé àlùbáàlù fún wa ibi mọ̀tọ́lọ́ ọba ló fún yẹn òun ni wọ́n pè ní àdéhùn yẹn. sọ ọlọ́run ló ń ta àkọsílẹ̀ lórí ìtàkùnlẹ̀ ní ìdàlú látara ìmọ̀jáde àwọn àlùmọ̀ èyí wọ́n tún ní ìlànà tá a bá fẹ́ ṣàdúrà aláàánú ọ̀dà ọkọ̀ wò ọlọ́run ẹ̀kọ́ ni wọ́n mú wọn. àníkà nẹ́bí tó ṣe ìtàkùwá sọ pé ya Muhammad àgbéní ya Muhammad òǹdókúní àwọn abẹ́rẹ́ àgbẹ̀lòsọ̀rọ̀ ẹ̀ tí ẹ Muhammad wà mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wà sọ̀rọ̀ fún mi wà kẹ́ni wà gàmí rárá ọmọ ọba kan lọba tó lè jọ wá nínú ìṣòro àlejò ìṣòro ìṣòro. sallallahu alaihi wasallam ànábì ò lè ṣe ẹni fún wa o sallallahu alaihi wasallam ànábì ò lè wí ẹsẹ̀ wá sallallahu alaihi wasallam aláàbí náà ló ní àwọn orúkọ àti àwọn ìbá àtìlẹ́yìn ilé ìgbẹ́ bá lọ owó àdé tí àtàlù fi sọ̀rọ̀ tó fi sàdó àgbàdá tani wọ́n ní gbàdó àbọ̀ àwọn tó ká lọ́wọ́ tó gbàdó àbọ̀ àtàlù náà ṣé èso rè sọ̀rọ̀ ọmọ wa ní ìlú ọ̀dọ̀lá wọn tó gbà tó ṣe ṣe ìdílé agbẹ́yìn báyìí. Káàtó wa sọ pé kó wa máa dá lọ sí òwú rẹ̀ bíjọ́ sọ̀rọ̀ àtòrí ní ẹgbọ́ ẹsẹ̀ kíláàsì ẹgbọ́ ni. Àyíké ṣe ní òkú náà ó wà lẹ́yìn ìlú láyé mi. Àyíké ìlú tó rán lọ́wọ́. Ẹ̀dùn bá lọ sí òwú rẹ̀ ó wà lẹ́yìn ìlú lọ́wọ́ dáadáa ó wà lọ́wọ́ bá gbà. Àdúrà lọ́wọ́ ìjọ ní ìyí owó báyìí ìgbé náà lágbára tó lè fún yà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀hẹ́n ìyẹn yàtọ̀ sí wípé ẹni tí ò ní kó wá sọ fẹ́ máa fi orúkọ rẹ̀ máa fi ṣàdúrà sọ kájọ wá àwọn oṣù nínú wa tá àmọ́ kò tẹ́lẹ̀ ìgbà wa àmọ́ kọ̀ọ̀kan náà.

ìyẹn láàmú ọdún ìpè ya ìpè ara wa sí ọ̀rọ̀ tí ìyẹn máa fi kú báyìí kò sáàmù sí mọ́ àbí gómìnà ara òdo la tó ti lọ kọ́lọ́ bá wà wà wà ní ìrẹ̀ òdu gbogbo àwọn Muslimu bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sí àgbẹ̀ náà. Ìyẹn ló jẹ́ ẹgbẹ́ ìjáde tètè kọ́ ẹ̀ṣàn ní tí ò bá jẹ́ alábá kó sínú ẹ̀. Ọlọ́run bá ti gbọ́dọ̀ mọ́ jùlọ nígbà ìka máa. Kálukú wa ló ní ọ̀nà mí náà táwa náà gba ẹ̀ lọ́mù. Ṣé kọ́lọ́ ọba nìkan ló mọ̀? Tó o lè tè wá pé àti ìyára rẹ̀ kò ní bá lórí ìṣèwáyé ọlọ́run lè ṣe àgbẹ̀ ìṣèwáyé ṣùgbọ́n sílẹ̀ òbí òbí ìṣúra ọ̀láyé tó bá ń wá orí palẹ̀ tó bá ń lọ fún olùsàtúnmọ́ bí former governor ògúntà ń sọ yìí bí olùsèlè padà wà àtàkùnṣìmọ́ lẹ́yìn máa ní wọ́n ní ọ̀pá àwọn ẹgbẹ́ ìtàn àwọn ọ́fíìsà ìgbẹ́ náà lọ́wọ́ ọ̀hún pé ó ti mọ̀ wípé òwúrọ̀ àdúrà ẹ̀yìn èyí tó kù sí lórí àkọsílẹ̀ ìyá ọ̀ ìfẹsẹ̀ lórí náà lórí ọ̀gbọ́n lọ́nà ìdáhùn lórí. Bàdé wà bí wọ́n yóò láàárọ̀ lẹ́nu àlẹ́sìn náà wọ́n ní yóò lọ wọ̀nyẹn olùyà ọjà fún ìtàn ìmáàmù. Nílẹ̀ ẹ̀jẹ̀. àwọn èèyàn láti ṣe dáadáa olùdíkọ́ni wà pẹ̀lẹ́ fún àwọn èèyàn. ìkànnà àwọn afá olùkọ́ mi ó ní ìdínáà ìmáyò àti olùgbà àdáàbò. nígbà tí wọ́n fẹ́ ènìyàn ìgbó láti tàbí mọ̀ sọ ẹ̀yìn. bí wọn padà síbẹ̀ wá ìwọ náà tẹ́lẹ̀ wọn lọ ka táwọn padà wá. wọ́n ní wọ̀lẹ́ nàtàlá pàlù bí òkúri náà wà àrọ́ọ̀nì náà wà ọ̀gáàmì náà wọ́n ní tẹ̀lé àgbọ̀dọ̀ máa lò láàárín wa àbí àwọn ìròyìn wa pé àwọn àfikún sínú ọ̀hún ọ̀rọ̀ àwọn orúkọ ọlọ́run àtàwọn ọ̀rọ̀ ìlú rẹ̀. ìtọ́sọ̀ kan máa ń bè é pé kò sí bó ti lè how brilliant you are how intelligent you are how philosophically you are bí o ní èrò ti lágbára tó bó ti gbọ́n tó kó wa máa lọ bẹ́ẹ̀ wọ́n ní orúkọ ọlọ́run. àwọn ọgbẹ́ máa wá àwọn ọ̀rọ̀ ìlú náà fọ́lọ́. bí ó lè dì tí àyíká wa ni pé ọlọ́run bá gbilẹ̀ ní ara àmọ́ ẹ̀ sábà wá sọ pé akẹ́kọ̀ọ́ sọ pé ọlọ́run bá ní ara àmọ́ ẹ̀ ní ti nílẹ̀ yorùbá tẹ̀sán ti kọ́ yé àbí ẹ̀kọ́ yìí àwọn àwọn ìlú mọ̀ owó nínú èdè wa ni ó mọ́ ara àmọ́ ẹ̀ yẹn bila tahrim wala ta'dil wala tí ò ní ọ́ta ìtumọ̀ rẹ̀ ní ìdílé lọ́wọ́. Mo máa ń yẹ wa ọlọ́run àwọn ọ̀dáàbò ọlọ́run tọ́ba bẹ́ẹ̀ tó yẹ kí Yorùbá ní ìdí àbọ̀tọ́ lọ fún ìtumọ̀ rẹ̀ ní ìdílé lọ́wọ́ náà bí wí ẹni tí wọ́n ń ṣe ìjẹ́ gbogbo ayé. Ìwọ̀n tó bá wà wọ́n tó nínú ìdílé Yorùbá ó wà lọ wáyé ilé ilé yorùbá tó kó pé ẹni tí wọ́n ṣe ìjẹ̀bù wọn gbogbo ayé tí ò ní mú àbùkù orúkọ yẹn tí ò sì ní sí ìtàn òun bẹ́ẹ̀ olùkọ́ àti ẹ̀yẹ wa èyí tí sábà fẹ́ wọn sọ orúkọ lọ́wọ́ níbi yorùbá àbí english àbí èdè yíò náà ń fẹ́ tọ́ èyí tó ti yíò ti dá bá ní ìgbà fẹ́ lu èyí tí wọ́n lórí ìfipá mi rẹ̀ àbí ẹ̀hẹ́ gbọ́dọ̀ ọ̀tá kọ́ńtẹ́ǹtì ni wọ́n pè ní àràmọ́ yẹn bí wọ́n ti àwọn afọ́wá nílẹ̀ Yorùbá wọ́n wá sí ìlú wọ́n wo nílò ìlànàwá tí wọ́n pè ní àràmọ́ wọ́n ti gbé ìròyìn ọlọ́run tó kó àánú sínú àánú tó wá kárí gbogbo ẹ̀dá ìyẹn ni wọ́n ti wọ́n pè ní ọba àjọkẹ́ ayé àjọkẹ́ nìsí àánú àmì àbíbẹ̀ ẹ̀kọ́ ni. tó ayé nìsí pé gbogbo ayé ẹni tó ń tì í àtẹni tí ò sí gbogbo wọn ni aláàbí ti mú ló ń fẹ́. wẹ́ẹ́dà tó náà ní gbogbo ayé wọ́n ti fẹ́ ìlú àti ìlú àti ìlú tó tó náà bá lọ ní ìjọba ọ̀rọ̀ fún wa náà ni gbogbo ìtàkùn náà nílẹ̀ ló sábà nínú wa ni ìmọ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ náà ló sábà nínú wa. tó wá lọ àwọn yìí nínú àlàyé nílé ìwé lágbáwá àti ní àgbóyè ìsìláàmù ní pé kì í ti gbogbo èèyàn lọ́nà bá fẹ́ ṣèyàn fún pé yàrá àmú àlùmọ̀mìnì yàwó mọ̀ sí àmà ìyẹn ní àbàbáwá tó sí ọba àtàkẹ́ ọ̀run nígbà tó látàkẹ́ pé yóò àǹfí ni àwọn èèyàn kan fẹ́ kì í ṣe gbogbo èèyàn fẹ́ fẹ́ mọ́yàn. Ẹgbẹ́ wọn sọ pé ọba àtúnṣe ayé ọba àkàkẹ́ ọ̀run kò sí ìtajà ọ̀run nínú ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n bàbá wọn lọ fún àwọn ìlú ìlẹ̀ àwọn àwọn akéwì Yorùbá ìsọkúsọ pọ̀ púpọ̀ tó bá fẹ́ lóyún àlá. Ṣùgbọ́n bí wọ́n bá wà wọn lórí sáà ilé kù máa lè ní wọn làwọn fẹ́ mọ̀ ní kí ni làwọn fẹ́ mọ̀ ní kì í ṣe àmà àti àwọn ẹni tó ti kú mọ́. Ní ẹ̀rọ àgbè ìmọ̀ ń sọ̀rọ̀ tó ìwọ́n tuntun ní ló bá jẹ́ pọ̀ ẹ̀ tó ti àkéwì o gbọ́dọ̀ sọ̀ra ní àwọn àmì tó bá kọ́ fẹ́ kéwì tó fẹ́ kí ọlọ́run o gbọ́dọ̀ kọjá àná ní àwọn olùkọ́ yẹn. Wọ́n ní pàtàkì kò láti ní ìwà àwọn àjíjà ìmá òjúdà tó fi ìbàṣẹ̀ wọ́n àwọn ọmọ sọ pé bẹ̀rẹ̀ àwọn òṣèlú kọ̀ọ̀kan àtàwọn orúkọ yìí kọ̀ọ̀kan bí wọ́n ń bẹ lára ọmọ ìlú náà ẹgbẹ́ wọn ti sàyè lára ẹlòmíì náà wà tó náà tó láàánú àyẹ̀kọ́ ni ṣùgbọ́n tá a ti yẹ wá lọ́wọ́ lọ́wọ́ ẹlòmíì so àwọn ẹ̀sìn yẹn náà lè ní àwọn filabẹ́ẹ̀bì tí ìṣàbí tí ló ní wọ́n rí wọ́n ń mú díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn lóòótọ́ wọ́n ní báyìí ká àṣùbáṣánná á ṣàbáṣánná ó sọ wọ́n wá lọ sí àwọn oníyẹn nílẹ̀ bí ẹgbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn náà ní bọ́lọ̀ náà sì ní yẹn wọ́n ní báwọn sọ̀rọ̀ náà sí àti ìròyìn ọlọ́run àti fi ń wí ọmọ ẹ̀rí ìyá ẹ̀ka tó ti fi di aláàbọ̀lọ̀ lọ sí. Àwọn akẹ́kọ̀ọ́ yà tó ń wo àyùn áàtìlà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti tà sí ni wọ́n ti wọ́n sọ ibi báyìí náà kú nínú ìgbàlẹ̀ àwọn ọ̀rọ̀ ààrẹ àwọn ọ̀rọ̀ báyìí tàbí wọ́n ti ìlú àwọn ọ̀rọ̀ ààrẹ wọ́n ti wọ́n máa lò kíran والاشتراك بالاسم او الاشتراك بالمعنى لا يستلزم الاشتراك بالحقيقه wọ́n ní àwọn wàhálà yẹn tó máa ń sọ̀rọ̀ pé ọ̀nà ọlọ́run bá ti mọ́ ẹ̀rú lọ kó láwọn orúkọ kan ó sì láwọn ìròyìn kan tó bá àdáwọn náà ṣe mú tó bá wọn. wọ́n ti bẹ̀rẹ̀ náà àwọn ẹ̀dá náà láwọn orúkọ àtàwọn ọ̀rọ̀ yìí tó ti lè ṣe ìwọ̀n náà wọ́n ti wọ́n ti ṣe rọ́ọ̀mù yìí ní àwọn ìṣe rọ́ọ̀mù ìmọ̀ọ́nà tọ́wọ́ ti wá lọ́wọ́ sọ pé wọ́n jọ sí à orúkọ àbí wọ́n jọ sí à ìtumọ̀ ní láàyẹ̀kọ́tàbí àti ìṣòrọ̀mù àfihàn pé eléyìí ò túmọ̀ sí wípé wọ́n sọ fún wọ́n jọ sí à ìlú lòlò wọ́n ti kó tó bàtà mú àbúrò yìí wáyé wọ́n ní àlùjáde náà àlùjánnà fíyà àmàlẹ́mú wà fíyà nàfẹ́lú wọ́n ní ọ̀dọ̀ àlùjánnà àwọn èso àjà àwọn àgbẹ̀ àwọn èso ìmáà grapes àti nàfẹ́lú àwọn onílé ọ̀pẹ dàbínú wọn ló wà lóye àwọn dàgbà ọ̀dọ̀ wọn ní ẹgbẹ́ ọ̀nà ọ̀gá ti sọ wà fíyà rùmánì wọ́n bẹ̀rẹ̀ náà ní rùmánì náà wà bẹ̀ èso tó náà àti ìpínlẹ̀ ọ̀nà ọlọ́pàá ló wà náà lọ́nà náà ibi tí wọ́n lọ ní àkànná èso ìná grape ó wà ní ilé ìná tàǹdẹ̀ àbí bẹ́ẹ̀ náà ni nàbí àwọn ọ̀pẹ dàbínú àìjẹ́ náà ìjẹ́ náà ó yàtọ̀ sí àyè ìsìn ọ̀gbìn àlejò ìgbà wa lọ lẹ́yìn táwa ti sọ pọ́ mẹ́lẹ́ ìgbà náà lójú ó lọ́wọ́ ó lẹ́sẹ̀ ọmọ ìdílé náà ní ma ní gbọ́nà kì í ṣe àtìkọ́ ó kàn jọra wọn ní ṣùgbọ́n kò jọra wọn ọmọ ní ẹ̀yẹ ló sì ń di òfẹ́ ó sọ wọn àbúrò gbogbo àwọn ọ̀rọ̀ ìyẹn àwa náà ní ìlú àwọn ọ̀rọ̀ pé òṣèlú ọ̀rọ̀ wọ́n wà sí àtìmọ́ òwúrú dábàá ní ìlànà ìdúnyà wọ́n ní ní ẹ̀rí ìgbàwà yìí àwọn orúkọ ọlọ́run àwọn ìlú ìmọ̀ àkówà sí láwọn ìlú ìlú wà bẹ́ẹ̀ láti ilé ìdáná ìdáná sí ní ìdáná ìdúnyà sábàdà ṣùgbọ́n pẹ̀lú àwọn ìlú dáadáa wọn yẹn tó wà lọ́wọ́ ìdáná yẹn àwọn ìjọba yìí bí a bá jẹ ìfìṣọ́ imam ó lè ta ìjẹ̀ lára láyé àbí àtìmọ́ tẹ́lí ti tàlùjẹ́ náà yàtọ̀ táyé táyé yóò tún yà ti tàlùjẹ́ náà kò ní tún yà. èèyàn tó mọ̀ wò pé á ah, ètò yìí náà dùn náà ajẹ́ láyé á ah, ṣùgbọ́n yìí á kọ́ yàtọ̀ sí táyé o òun ní àlùjẹ́ náà náà mú ó yàtọ̀ sí táyé mí ti tàlùjẹ́ ó yàtọ̀ sí táyé owó ní àlùjẹ́ ó yàtọ̀ sí táyé gbogbo àwọn tó ń wọn sọ yìí èyí ó máa mú èyí ó mọ ẹsẹ̀ mí yóò fi mọ báyìí lára mi tí ò ní jà wá níbẹ̀ bí wọ́n ti mọ jà wá níbẹ̀ ní ayé pé ẹ̀ ń mọ ọ̀sán yóò yàgbẹ́ o ó jọ kẹlẹ́ yóò lè yí yóò yàgbẹ́ wọ́n ti bá fi gánà kò sí gbẹ̀mọ́ kí sólà nàmà gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ bá ti fẹ́ wọn ṣiṣẹ́ yìí kó bá ti fẹ́ wọn gbádùn rẹ̀ wọn ni ibi táwọn ti wò ní pé àwọn ìjọba adáwọ̀ rẹ̀ yìí pé yóò bá ara ní sọ̀rọ̀ tó mọ ilé yóò wà o. àbí ìwé ìtọ́nà bá fi mọ plastic báyìí ọlọ́dún pẹ̀lú wọn ta pé a bá ẹ bá ara ní ìfẹ́ mi. ẹgbẹ́ mi ò ní ìfẹ́ mi kàn ní inú wa. kábọ̀ àtọ̀ lùmáì. sọ kò sí wàhálà yẹn láti àwọn kọ́lọ́ náà yọ̀ wáyé náà pẹ̀lú bẹ́ẹ̀ náà tó bá tó o pé o bẹ́ẹ̀ ní èso àjàrà à tí ó náà wá síwájú rẹ̀ lò ráàyè wọn tó lè wọ́n ní tó sì ní lójú òkú. ìdè ilé ìwé ìlú wọn tó ṣe ilé ìlú ìlú fún wa gbogbo ẹ̀ bá kan náà ń ṣe lọ pé bá ń ṣe ń jà báyìí ní oṣù wọn lè lè ọdún náà ń tẹ̀lé. ọba ọba alágbára ti lọ ọba ní kí wọ́n ti tẹ́lẹ̀ náà ni wọ́n ṣe sọ wọn ni wọ́n sábà ní náà fi òjò ra wọn o lẹ́yìn àti àti ìwà lẹ́yìn ìlú ìdáyà ti nígbà ìgbà wọ́n ti rí ọ̀pẹ làbínú ilé ìtúbẹ láyé òjò ilé ìtúbẹ ní ọgbà àjùlọ náà o bẹ́ẹ̀ náà àrùnmáì lẹ́yìn àti àrùnmáì abẹ́rẹ́ ìtúlẹ̀yà wọ́n ti wù wá níbẹ̀ ní ọgbà àjùlọ náà òjò láyé wà ní sáwọ́ àgbẹ̀ ìtúbẹ̀ wà ní màmá kódà tó ti pé ọjọ́ sí orúkọ ọmọ náà àbí ìlú màmá náà wọ́n ti kàdáyé àgbọ̀n náà lọ́ọ́ gẹ́gẹ́gẹ́ náà ní àwọn orúkọ lọ́nù àtàwọn ìròyìn rẹ̀ wà ní sáró ẹ̀kú máa àti wọ́n ní wọn kò ní wàtúwàtí ó dàbí ti pé wọ́n jọ sí à orúkọ pẹ̀láwọ̀ ẹ̀dá wọ́n jọ sí àwọn ìròyìn ìlànà wà lánà níbi gbọ́dọ̀ sọjá ìlẹ́nu àti nígbìmọ̀ wàlẹ̀ àti ìkọ́tù wàlẹ̀ ìgbéyàwó ọ̀tá ìfà wọ́n ní pàápàá rẹ̀ ó yà sọ̀tà wọn. gbọ́dọ̀ sí yìí báwo ọlọ́run ti rí àtàwọn ọ̀rọ̀ nílẹ̀ ó yàtọ̀ sí ti ọ̀rọ̀ èdè ènìyàn wọn bá yí ọ̀rọ̀ èdè láyé àdámọ́ wa nínú ọmọ aláwọ̀ ààrẹ kò sẹ́ni tó wá mọ ilé yìí àyàfi ọmọ ọba àbá ọba tó ní mọ rẹ̀ fún ọba tó ga jù lọ. wọ́n ti bàbá òṣà rẹ̀ àti ìlànà ìlànà ìwọ̀lùwà pé abẹ́rẹ́ wọ́n ní báyìí náà òní pé kò tí wọ́n fi wọ́n fi àwọn rárá kò jọra wọn níbi ìgbàgbà yóò àbí níbi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láéláé ẹni orúkọ náà bá yẹn kò jọ ìṣẹ̀dá o bẹ́ẹ̀ náà wọn ò ní rẹ̀ kò jọ ìṣẹ̀dá ìyáàmì ẹ̀kọ́ ẹ̀kọ́ anáwó dáhùn sí òun ṣe o wọ́n ti lè ṣe ẹyẹ ọba lẹ́dà ọba tí wọ́n fẹ́ fún yìí ní ìkẹ́kọ̀ọ́ òjọ́ra kí ẹni ìṣọ́ ní ìṣúra ìṣúra ayẹyẹ ẹ̀kọ́ وهو السميع البصير تلك كان بالجلوس أو بعد الجلوس أو بعدين الله عن الله الله ليس يقول يسير ولا يقوى لا إلى القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته tó bá mú fẹ́mi níwájú ìwà yẹn